doctor saka special doctor warrior. àkọjẹ̀dí wàhálà ti dé bá gbogbo wọn dr saka ti dé saka dókítà ló lè ṣe saka dókítà agúnnilábẹ́rẹ́. ṣé òun sọmọ Yorùbá ni bí Yorùbá bá ní ṣẹjá ni àbákàn mọtọ mẹnu ni pé ẹja o máa ń yọ bọlọ bọlọ ṣùgbọ́n akàn ó máa ń dìyàn mú gbígí ìyẹn ní oríire adé pé akàn èrè ló máa pẹmí àti ẹni yẹn ṣé tó lọ sákàn ni. ìyẹn ni pé èrè ni akàn jẹ ọmọ àti mú gbá akàn mú o ti gbá rẹ mú ní. báwo ẹ ẹ ẹ ẹ wẹrẹwẹrẹ ni mo máa sọ̀rọ̀ ṣe láti bí ọdún yìí tí a ti bẹ̀rẹ̀ sí jà ìjọba lónìí táǹkó lólè ilé ìwòsàn tà táǹkó tàbí gbogbo ẹ lọ yẹ́múyẹ́mú tó o ti dógùn lónìí ọmọ pé ọjọ́ gbogbo ní tòló ọjọ́ kan ní tòló ọjọ́ kan tòló yẹn òní yìí ni. ẹnì kan tí mo sọ fún mi pé tí à tó ń bí mi yẹn ẹja ni o tìlápíà <coughs> tó mọ ìpìyà ìyàtẹ̀lẹ̀ yẹn tó yìí rẹ̀ máa ń fẹ́fẹ́ gẹ̀dẹ̀ yẹn òun ni. èyí tó wà lẹ ẹ ìṣàkàn ah, ah, ah, ṣàkàbùlà báyìí tó ṣe máa mú nǹkan bẹ́lẹ́ńjà báyìí wà mú gbogbo rẹ̀ pẹ́ntì ó kò ní mú nǹkan girigiri ṣọ́rọ̀ ni tó sọ yìí ládùúgbò iye ọdún tá a ti lò nílé iléeṣẹ́ ìjọba yìí tá a ti wà níbí tá a wà níbí báyìí tó wà bẹ́ẹ̀ dáa dúró tó fún wa lówó fẹ̀yìntì tọ́gbà dàdàdàdà dúró pé àṣìṣe mọ́ o fún wa lówó ọ̀tọ̀ nìyẹn ọba dọ́dọ́ àdójọ́ fún wa lówó ni. fẹ̀yìntì kọ́ fọrùn lọ ni àbí ìfẹnu ìfẹnu lé o sọ pé ìgbọ́n ò lè sọ ìyẹn ti kọjá àbọ̀ fẹ́ kí ọbẹ̀ kí wọ́n fún wa ní àmì ẹ̀yẹ lórí olè jíjà gbogbo nǹkan ló ń yí padà ìgbà ti yí padà nìyẹn àdó yẹ lẹ́tà sí yẹn àti ṣe ojú kó ní kí nǹkan ní àdó yẹ. gbogbo ẹ̀ ti yí padà. àwọn fúlàní òye ẹnu ẹsìn bí báyìí o gbé pọ́ǹbì ṣàkàbùlà ṣàkàbùlà ayé mi o yorùbá bọ̀ wọn ní bó bá kọ́ àṣìṣe kó ta bó bá kẹ́ ìṣe kó wò dáadáa bí ṣàkàbùlà ṣe wà yìí ọpọlọ orí ẹ̀ tó ń jáde ní kí wọ́n tẹ̀lé ẹ̀ ní wọ́n lẹ́sìn ṣe ìgbẹ́ ìlú kó dé báyìí. dákun ẹ tètè bá wa ṣètò ti àwọn èyí tó wà nílẹ̀ ṣe àwọn ògbé inú rẹ̀ náà ni àwa náà ti ń jẹun ìbéèrè náà ṣàánú wa. ẹ ṣàkàbúlà hmm. àwọn tó sọ yìí ó dọ̀ mí lójú àmọ́ kí má tó èmi ìgbà pé bí wọ́n ti da ìdúró ṣé torí pé ata oògùn bá ata oògùn tá ọ̀gá yín kan ń kó ní ibi iṣẹ́ ó ju bẹ́ẹ̀ yẹn lọ náà hmm. àbí ẹni tó gbé katapila a máa wá dájọ́ fún ẹni tó gbé ẹ̀rọ lọ́ta. ẹ wo ẹ̀yin náà lè sọ̀rọ̀ gbígbẹ́ ẹ̀ sí ìlú ìmọ̀ ìmọ̀lẹ̀ ńlá nílùú yìí àbẹ̀ ti gbàgbé olè kéékèèké ní jìyà ṣé bílù yìí náà la tí ọ̀gá wa kan tó kówó olú rẹpẹtẹ ibi okòwò oúnjẹ dé inú bí àwọn èèbó wọ́n mú lọ sọ́dọ̀ wọn lọ fi sẹ́wọ̀n nígbà tó nígbà tó sun ẹ̀wọ̀n tó ń bọ̀ wá ẹ̀tọ́ ẹ̀kọ́ lọ́ra máa sá pamọ́ sí ẹgbẹ́ mọ̀ pé tijó tìlù ni lára fi pàdé àbí ẹni tó tiẹ̀ yẹ kó jókòó sílé tó jẹ́ olórí tó yẹ kó jókòó sílé kójú ọmọ àti tó parọ́ tó jalè tó ṣe gbogbo ẹ̀ pé ẹ̀yin náà sáwọn fóun lálága ńgbà wọ́n sì ní wọ́n gbé lọ ilé ẹjọ́ lọ́ọ̀yà mọ́kàndínlọ́gọ́rùn lọ́gbàdé lọ́yà ìjọba lọ́nà ṣé mo arúgbó lọ́yà mo ti tí mo tiẹ̀ lówó lọ́nà ká má ti sọ lọ́yà kíkọ́ náà wọ́n ṣàánú wa ni ẹ wo aláàrẹ ní sátìmọ́lé tí ẹlẹ́bi yẹn fa da lójú ọ̀nà lọ́dọ̀ wa mi bá kíkọ́ náà ṣàṣàánú gbogbo wa náà ni wọ́n bá jẹ́ gàrí abọ́kan yọ̀ọ́ lọ ẹ̀wọ̀n rẹpẹtẹ ẹni wọn bá sì jí gbogbo gàrí oúnjẹ ìlú òun náà ni ṣàdánkátà àbí ṣàǹdákè ni àwọn ọlọ́run sàánú. tó bá rí bẹ́ẹ̀ má wọrí jẹ́ kí mi náà gbọ́ síta jẹ́ kí n lo ipò mi láàrin ìlú hmm, jẹ́ kí n rí àwọn ọ̀tọ̀ kò lu bíi méjì àbí mẹ́ta kan kí n fọ̀rọ̀ lè tó wọlé tí ó dá mi lójú pé wọ́n á dẹ́ padà sí ibi iṣẹ́ nítorí níbi tí àkàrà ẹgbẹ̀rún kan bá jẹ ẹ̀kọ́ dé o dá mi lójú pé àwọn káńsù máa ṣiṣẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe fàkàrà kẹ́kọ́ọ́lẹ̀ mo láti lẹ́kọ̀ọ́ ọgọ́rùn-ún láti àkàrà ẹjọ́ rẹ máa jẹ́ àmàlà àdàbùláwá ọlọ́mọdé àfọwọ́ sàmì ọgbọ́n ewu mọ àwọn ti ká ẹni tí wọ́n ní àbí òye ọlọ́wọ́n ti lọ́ọ̀gì ìbílẹ̀ kọ̀ọ̀kan ọ̀bá ti àmì ìbílẹ̀ kọ̀ọ̀kan ọ̀bá ti ìbílẹ̀ kọ̀ọ̀kan ọ̀bá ti sílùú àwọn kẹ́sì ń kẹ́sẹ̀ ní ẹ̀sìn mi wọ́n sì ń kẹ́sẹ̀ yẹn àwọn náà wà á rí bí ọmọ ẹranko ṣe ń sá eré tètè ó jáde gbogbo ẹ lẹ ẹyin dé tó sá wà ní ọ̀dọ̀ tí ní yẹn òun ni kẹjẹ ká tètè mójútó gbogbo rẹ kó kó sẹlẹkẹjọ ká máa. o fẹ́ràn owó ṣàǹtẹnu tọ́lẹ̀dọ̀ mi tọ́lẹ̀dọ̀ mi má wọrí a máa ṣètò yẹn bọ́tí bíbí ṣẹ̀ṣẹ̀ ò ṣe ní parun ní kò yẹ ká kọ́kọ́ sọ́nà ẹ̀ náà bísínẹ́sì mi tí wọ́n máa tẹ̀síwájú ọlọ́run ṣe. ẹ tiẹ̀ lè sọ pé ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ ń sẹ́yọ kí ni ó kí ni ó mu àwọn nǹkan tá à ń sọ wáyé pariwo wá ní ìsìn owó là máa tún àjọ máa fi. ilé tó sáwà lọ́dọ̀ tí ní ká ẹ ká ẹ jẹ́ ká ṣe. ẹ máa a máa ìgbàlódé ti dẹ́. akẹ́bẹ́ àjẹ́ ìṣúná àwòdì ìta akẹ́bẹ́ orúkọ yóò pẹ́ lára ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá lákọ̀ débi kọ́là tí dé bá gbogbo wọn dọ́kun sàkátìdé sàkádọ́kítà lórí iṣẹ́ sàkádọ́kítà akúnnilábẹ́rẹ́. ọ mà ṣe o. orí tí òun ṣe nígbà bá wá sórí tán níṣì kọ́ má tún lọ dìde mọ́ inú ẹ̀sà kò lè dúró ṣe ní ọ̀rọ̀ ọmọ yìí kì í ṣe bí ìwòsàn ìgbóná ẹ̀mí lọ ẹ fẹsẹ̀ ilé tọ̀ ẹsẹ̀ ilé lẹ́ẹ̀kú tọ̀ ẹsẹ̀ ilé yẹn ni pé rí irú àrùn tó ń ṣe yìí fún ọdẹ wòsàn ní ilé ìwòsàn táwa yìí ilé ìwòsàn ìbílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tí ó fi ṣètò pátápátá. ẹ sà a máa ti náwó gan sà. ẹ tó wọn gbọ́ ti wí wí. ẹ jọ sá abẹ́yìn tí wọn nǹkan kan sílẹ̀ lọ́wọ́ sá. ẹ ń tó ṣẹlẹ̀ wípé iṣẹ́ mo ṣe rí nǹkan tí mo fẹ́ ṣe ìdákùn láàrin èmi àtẹ̀yìn náà ni o ẹ lọ sí ọ̀dọ̀ sí ojúgbó oṣù pàdé sẹ́nu ọ̀dọ̀ ọ̀dọ̀ oṣù pàdé sanwó bẹ̀lẹ́ lọ guilty of stealing and conspiracy in order to run this hospital and also to put the life of citizens in danger. Well, the management has actually come into conclusion that um, your services are no longer needed and um, therefore your service has been terminated. Okay. Hmm. Eh, madam, a dá fún yín, lẹ́yìn ìbúrú ní sìnkú I ẹ no wa. ẹ má tapa judgement wa ẹ ṣígbà níwò wa ẹ má tapa judgement wa rárá ìjọ ṣígbà níwò wa ìṣàánú wa. Mr. Shakabu Mr. Bobo ẹ mọ gbogbo àwọn atrocities that commit iléeṣẹ́ yìí ṣe lè ti iléeṣẹ́ rí fojú rí ni tàbí lè ti àrùn àrùn tà láyò wọ́n gbẹnu sókè wọ́n kàwé ni. education díẹ̀. education díẹ̀. ẹ wo ẹ̀yin má dá lóhùn jàre ṣọ́gun kan tí ọba ti ní ọpọlọ bó ṣe máa ṣe mọ̀ ta ni òun hmm. wípé ọmọ ológun tó bá dìtẹ̀ láti gbàjọba tí ọba ṣe é ṣe inú kún wọn pa àbí kó fi báràkì sílẹ̀ ni. òun ló wá fa gbogbo àwọn ìwà rádaràda òṣìṣẹ́ ewu tó wá jọ pawọ́ pọ̀ ba orúkọ ara yín jẹ́ láti pé orúkọ iléeṣẹ́. ìròyìn wá ní oníkàwá ń ta wá sọ̀rọ̀ tó tọbẹ̀ ṣíṣe ìlú tó òun tó mọ̀ ẹ wo ẹ ṣe ohun tí yín ọjọ́ lé láàṣàánú yín adúpẹ́ ojú ó tún máa túnra rí ọlọ́run ní pa wá lójijì èyí náà ní kò wá náà ní kò gbogbo yóò máa dá sí dáadáa èyí náà ṣe mọ àtẹsọ yìí náà ọ̀rọ̀ lẹ́sọ ẹ̀ bí orí tí o pé orí tí o pé o mọ̀ wípé bí onílé bá ti bẹ̀rẹ̀ sí fi parí ìṣù tó fi ń han àlejò òwe ilé tó lọ nìyẹn ilé yá kọ́láwọn ṣàánú gbogbo wa ẹ ṣeun ẹ ṣeun mà ẹ ṣeun sà adúpẹ́ sà á máa ríra wa láyọ̀ láyọ̀. ṣàkàbọ̀yà. sàkàrà ìwo ló bùlà tó o bára ẹ dà sóhun. o lọ náà fún mi tó bá mọ̀ kó o lọ sùn síbẹ̀ ń tì. kí èsì sì rí báyìí. ọ̀dà. ẹ rí bí tí ṣàkàbùlà bí kí náà orúkọ idiot tó jáde ń nonchalant attitude and from the look of things mo wòye pé òun náà máa kọ́ púpọ̀. ẹ ẹ màdàmí ẹ sọ tọrọ fún mi ṣe rí yorùbá ní ẹni tí a kọ́ níkà tó wù ìkáfẹ́ ti gbilẹ̀ sínú ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ fẹ́ wù mí àti pé àmúgbé ilẹ̀ ń fọn láàrin yes kágbé kìí pẹ́ ẹ̀mí fún aráyọ̀ ní kágbé wọ́n ti lọ lo bí ọjọ́ mẹ́ta kan ní àtìmọ́lé wọ́n ti tọ́ṣọ̀ wọn at least right wàrà wọn gbẹnu tó dún gbogbogbogbogbò yẹn àti wálẹ̀. ẹ nǹkan tí mo ṣe náà was just being wise torí tí n bá gbé wọn bọ́ ṣe wà yẹn tó lọ tì wọ́n mọ́lé negative impact ló máa jẹ́ fún iléeṣẹ́ àti pé negative publicity ló máa jẹ́ màá wá jẹ́ káwọn kọ̀ọ̀kan fi gbogbo rádaràdà wọn kó fi bọ orúkọ tí mo ti ń build for a very long time even before kìtẹ̀ tó mọ̀ rárá wá jẹ́ kó bàjẹ́ then what I did was just a good riddance. Mm, mm, mm, ó jẹ́ yanu ọ̀nà tó olúwàgbé bá ó jẹ́ Yeah ọ̀nà t'Olúwa gbé gbà ọjọ́ ọ̀tá lójú ọ̀nà t'Olúwa gbé gbà ó jẹ́ yanu ọ̀nà t'Olúwa gbé gbà ó jẹ́ yanu ọ̀nà t'Olúwa gbé gbà ó jẹ́ yanu ọ̀nà t'Olúwa gbé gbà ó jẹ́ ọ̀tá lójú ọ̀nà t'Olúwa gbé gbà ó jẹ́ ee ah. owó ni o owó ni o owó ni o owó ni o ẹ bá mi yọ̀ ọ̀ya gbogbo òun ní màmá yín lolo ọ̀pẹ́ àgbà. ẹnu wá ẹnu wà lẹ́nu kó o. ẹ kí ó ṣe ó ṣe ó bàbá ó ṣe ó ṣe ó bàbá owó wá mi wálé o ó ṣe ọlá wá mi wálé o ó ṣe ó bàbá. kí ló ń ṣẹlẹ̀ calculator. ẹ babalapa ah, eh? kí ló ṣẹlẹ̀ gọgọgọgọ kí ló ṣẹlẹ̀ dádì ah, ṣé calculator lè wá yọ sí. Eh, kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ gọgọgọgọ eh. kò yé mi. wọ́n ti dá mi dúró ni. wọ́n ti fi oyè kó yé yín lẹ́nu géètì wọ́n tún fún yín lánàá dá géètì. màámi wọ́n sáàkì dádì nǹkan tó ń sọ fún yín nìyẹn. ẹ láyé nígbà tí mo jẹ pé mo ti mo ti bu gàdí sọmi tí mo ní pé kọ́ mo ti mo ti pẹ́ pariwo lọ tó bá yín fẹ́ pàtì yín lẹ̀ ẹ ti sọ pé kí lọ kí ṣìkì lọ dáná èmi ò lè láyé. tó ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ mi dọ̀rọ̀ ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ àwòdì tó fẹ́ lọ sí ìbára àtẹ̀gùn arọra tàǹdì kan <laughs> ṣé pé yóò máa lọ ni nígbà tí ẹyẹ tó ti fẹ́ fò tí àwọn èèyàn wá na kànàkànà sí ṣé pé fífò rẹ yẹ <laughs> yóò máa lọ ní rẹrẹrẹ à olúwa ṣéwò ṣéwò. ẹ wọ́n máa fẹ́ jọ tọ́jú ọlọ́run láì àwọn nígbà tẹ̀ báyìí èmi ò lè sáré tó ti yé mi ní ìsìn kí ni tẹ̀lé àfihàn máa bá sáré kí ló dé nígbà tó dọ́ni kí n rù ní kí ló dọ́ni kí n mi ò lè ráyè sáré tó ti yé yín ní ìsìn mi ò ó ti di matron ìwọ rafa ìwọ náà nílé àti òní lọ ó ti di nurse. bẹ́ẹ̀ ni àwọn kọ́. dáadáa lẹ́wà wọ́n ní ka ikọ̀ ẹ̀kẹ́ tẹ̀ra mọ́sẹ̀ yín màkànmàkàn ló yẹ kàn òtí kàn yín gbọ̀ bá kàn yín àrùn ṣẹ́sìn yín ṣòye yín. wọ́n sọ fún kó ní ó ti di matron báyìí. ìrọ̀rọ̀ dádì òye mi pẹ̀lú rúsákẹ́tà tó ń dé oṣù kan náà ti di matron hospital. ẹ̀ẹ́n matron matron. ẹ wo bó ti rí nìyẹn. ẹ tó máa ń ká máa kọ́ mi níṣẹ́ tí máa fi mọ̀ pé. díẹ̀ díẹ̀ díẹ̀. bọ́lá rafa èmi matron. so bó ti wà nìyẹn so ẹ múra ẹ má disgrace wáyé ẹ ti di ẹ ti di ìyàwó àti ọmọ dókítà báyìí tó yín ẹ gbogbo àwọn ẹ pa gàrí kankan ẹ àgbọ́dọ̀ máa rí nílé dókítà mọ́ tó ti yé yín nìsín. ẹ ẹ àmọ́ ẹ aṣọ wa kọ àti bá ṣe máa ń wò lọ. ẹ ní tẹ bá ti rí ní kẹ wà ọ̀la ní sẹ́bẹ̀rẹ̀ nígbà tí ọ̀sẹ̀ ọbẹ̀ parí àti ó ti rẹ̀ ní. dáàdi ní discuss for celebration ẹ. ọ̀nà tó ló wá gbé bá ẹ farabalẹ̀ ẹ má di ẹ má ma ẹ má di ojú tì mí ẹ nọ́ọ̀sì àti mẹ́tọ̀ àti dókítọ̀ kàn gbọ́dọ̀ má kàn gbọ́dọ̀ má pín gàrí. láti òní lọ láti òní lọ chicken ni. ọ̀pá ẹ̀yìn ẹ̀ má àbúwá o. abúlé wa ó gbóná ó yèrò sáà. tó bá tiẹ̀ ní mistake kan á tún ṣe tó dẹ̀ kì í sí wàhálà àmọ́ tẹ́ máa sọ fún yín ni pé ẹnì kọ̀ọ̀kan yín tí ẹ̀ bá tẹ́tí yín bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ gbọ́ tá a bá lọ́mọ tó ṣe aṣọ kí abẹ́ ṣí aṣọ rán lẹ́wọ́n tú aṣọ láṣọ fàyà ẹ jẹ́ gbèsè o ẹ máa gbowó aṣọ aláṣọ látọ̀dọ̀ àwọn òbí yìí ni ṣe gbọ́ ẹ gbọ́ àbẹ̀ dàrú. àyà wa ẹ ká sí. ẹ ẹ aṣọ tí mo gbọ́ ni mo gbà. ẹ ó kù díẹ̀. ṣé ẹ rí ẹni tó bá sọ eléyìí wa oníjàgídíjàgan ni oníwàhálà ni tí mo bá parí ẹ̀ tán máa rántí yín. Ah, èmi ò gbélé tiwa báyìí o ah. mi ò gbélé tiwa kí ṣe náà mo dúró gbúra aṣọ nọ́ọ̀sì tí mo ní kí mi fi rán kàkà òun ni mo béèrè pé mo fẹ́ kí mo fẹ́ gbà. lágbàá ló ṣokùn ṣebí aṣọ funfun aṣọ funfun ẹ aṣọ náà sì kábà ẹ òun náà ni ẹ òun náà ni mo sọ pé òun fẹ́ gbà. òun yìí sí ìran a ní ẹni tó ní eléyìí ẹni tó lélẹ̀ wàhálà oníwàhálà ni tí mo bá ti wá parí iṣẹ́ màá rántí. èmi kọ́ ni mo lè lè wáìtì lè gbogbo àti ṣáàkà wáìtì lè gbogbo wa aṣọ náà sì mi kọ́. ẹ̀yin kan ṣe rí ẹni tó gbé eléyìí ẹni tó gbé wa oníwàhálà ni ó fẹ́ ìjà ìjà ìjà tí bá gbélé ìwà tí mo bá ti wá parí ẹ̀ mo tẹ̀ ti parí ẹ̀ kákan wípé ìsàlẹ̀ yòókù màá wá rántí yín tó bá di láàárọ̀ ọ̀la lẹ́mi tí mo kó wa fún yín tó yẹ pé gbogbo owó tí mo wá aṣọ tí owó mo gbàṣọ wa fún yín tó yẹ pé mo gbogbo mi ò yín ní wọ́n náírà mo dẹ̀ sọ pé kẹrọ pé mo fẹ́ tètè lo aṣọ yẹn ẹ wá ìtúnyẹn tí wọ́n sọ fún mi pé tó bá tún di dọ́là kí n wá ẹ wọ ibi iṣẹ́ bá gbọ́ tí ó gbàdùn èmi ni mo jẹ bẹ́ẹ̀ ṣé ti yé yín nísìn nígbà táyì mi ṣe pé wọ́n ná ìgbàjú onígbàjú wá síwájú èmi ò kì í ṣe wẹ̀ tó fi máa bínú títò yín ẹlẹ́ṣẹ̀ báyìí lè máa ṣe máa rólu ẹ̀ báyìí máa rólu ẹ̀mí tọ̀hún mọ́lá àájú sí yan òkú tọ̀hún èmi ní sí tí máa dé bẹ́ẹ̀ láti ìgbà tí lájọ́ mi kọ́ ó má di wàhálà ó má di wàhálà. ẹ má dìgbà ẹ má gbà láàárọ̀ la. láàárọ̀ la kò sí wàhálà. mo fẹ́ sọ fún yín pé ọpọlọ mi kò gbéṣẹ́ télọ̀ mo fẹ́ kọ́ṣẹ́ nọ́ọ̀sì lọ́dọ̀ yàrá pa wọ́n fẹ́ kọ́ṣẹ́ nọ́ọ̀sì lọ́dẹ̀ àràfà ó yà wèrè mi jọ iṣẹ́ ńgbà táwọn òbí ẹ̀ máa mú ẹ wá síbí iṣẹ́ nọ́ọ̀sì lọ́dẹ̀ wa kọ́. kí ló sọ kí ló sọ pé ṣé òbí ọkọ bọ́lọ̀ tó wà ní. mo fẹ́ kọ́ iṣẹ́ nọ́ọ̀sì iṣẹ́ nọ́ọ̀sì. ó lóun fẹ́ kọ́ nọ́ọ̀sì. fẹ́ kọ́ṣẹ́ nọ́ọ̀sì. Hmm. ìwọ iṣẹ́ nọ́ọ̀sì. ìyá kílà báyìí kílà báyìí kílà báyìí iṣẹ́ <laughs> ni bí mo ṣe ń wo àmútọ̀run ẹ̀wà iṣẹ́ nọ́ọ̀sì ni ṣé nígbà tí mo wo àkọsẹ̀jà yẹ iṣẹ́ nọ́ọ̀sì ni ọ̀nà ẹ̀ ṣé iṣẹ́ tó lọ́ọ̀ tó kọ́ ìwà ju bẹ́ẹ̀ ni fi ṣọ́nà ẹ̀jẹ̀ pípọ̀ ọlọ́bàwò bí ẹ̀ agbá owó agbá owó wa ṣé tí yé ní sí ọ̀wà rẹ̀ ṣé ní ọ̀pá kan tó kù nínú aṣọ tí mo gbé wá yẹn ẹ bá mi fi ràn fún. ọ̀pá kan ló kù ọ̀pá kan. ẹ ẹ ẹ mélòó ni mélòó ni gbogbo rẹ. eléyìí náà sì ẹ bá mi ràn fún. ọ̀pá kan ló máa fẹ́. ó dà mo ti gbọ́. ẹ bá mi ràn fún tó bá ti ràn fún ẹ wàá kó wa lọ́wọ́ wò ó ṣé tí yé ní sí ọ̀pá kan ṣẹ sí. bí ó bá ẹ wò bí ó bá kọ́ náà sí àwọn òbí ẹ̀ bàbá àtijọ́ wọ́n mú wá báyìí. ẹ kọ́ mọ̀ bó aṣọ tó kù yẹn wọ́n gbà kú wọn. àbí wọn ló àbí wọn ló mọ nọ́ọ̀sì. irọ́ o ọ̀gá ìjòkó ah. ṣe nọ́ọ̀sì. àyè jẹ ẹ ṣe mẹ́sẹ̀ ni but ẹ wà ẹ fọ́ nìkan yẹn I can just walk into her house and embarrass me lẹ́mi. o oh, embarrassment àbí òun sún ìbò ọ̀dà ṣọmọdún méjì yà bọ́ mọ́. ah ẹ̀yin ò mọ̀ wá akẹ́kẹ́ ni. ok o mọ̀ wọn bi. ah èmi ò mọ̀ yín. tó bá dé station wa wàá sọ bí o mọ̀ wọn bò ń bọ́yá move it this way. ok ok ok ok in that case mo mọ òfin mo dẹ̀ mọ ẹ̀tọ́ mi ah, ṣe understand so ẹ kí n pe lọ́ọ̀yà mi let me go by lawyer yes. ok lawyer bi àti right you better don't say anything because whatever you say here will be used against you in the court of law oh yeah this way move there move move move move ọmọ ọ̀daràn. You know you're right. Saki! Saki! Irú ọ̀run ìyàwó ló ń sùn ní dédé aago mẹ́wàá kọjá. Sọ́ọ̀ ní rebi sẹ́ni. Ẹ wo, èmi ò kọ́sẹ̀ télọ̀ mọ́, ọpọlọ mi ò gbé kí mo gbọ́dọ̀ sọ. ọpọlọ mi ò gbèsè tí lọ. ọ ṣèṣe pọ́n dì ọ́ ò kọ́ṣẹ́ télọ̀ ẹ dákun ẹjọ́ o iṣẹ́ kí lè wá fẹ́ kọ́ o. ẹ ìyá mi mo fẹ́ rí wọn kọ́ṣẹ́ nọ́ọ̀sì ní ọ̀dọ̀ sàkà dókítọ̀ bàbá ráfá. nọ́ọ̀sì ẹ nọ́ọ̀sì náà dáa ṣùgbọ́n ọ̀rọ̀ bàbá rẹ̀ gbòòlè ló ṣẹ̀ṣẹ̀ lọ sọ. bẹ́ẹ̀ ṣe máa sọ náà lẹ ṣe sọ yẹn hmm? àbí ọ̀rọ̀ òdúnkúrúkú tóbi ká fi ọ̀bẹ bù ṣó ti yẹ kò sí pé òun fo ẹnu kan ìwọ àtọmọ ẹ ẹ ti jọ pa ẹ ti jọ kún ó wá ní o mọ̀ bó ṣe máa sọ àbí bẹ́ẹ̀ kọ́ ò hmm, bá ṣẹnu báyìí sọ ni sórí èmi ò bẹ́ẹ̀ lọ́rọ̀ tiẹ̀ sórí ìwọ ìwọ ìwọ tí ọpọlọ ẹ ò gbé iṣẹ́ télọ̀ tán ní òun ṣe aṣọ gé òun ṣe òun gbé orí fún òun gbé ẹsẹ̀ ṣòkòtò sí ọrùn bùbá ìwọ ló fẹ́ lọ kọ́ nọ́ọ̀sì ẹ́ o fẹ́ lọ kọ́ nọ́ọ̀sì sórí mi ní jẹ́ kó kó bá mi wà á dèdè iṣẹ́ nọ́ọ̀sì tán wà á lọ gúnyàn ní abẹ́rẹ́. ẹ wo bá ṣe kí ọlọ́run ní jẹ́ àríwú ẹ̀ ṣé eré ọmọ sí i ní tí wọ́n bá ti láwọn ó sè àpawọ́pọ̀ kàbọ̀n ṣe. ọ̀rọ̀ ló sọ yẹn ọ̀rọ̀ náà ló sọ but màá sọ fún ẹ pé mi ni olórí ilé yìí sọ̀rọ̀ mi ti yẹ sórí ìwọ ṣẹ̀kí màá kí ọ nílọ̀kan nísìn sórí bí mo ṣe ń jáde lọ yìí hmm, tí n bá padà wọlé yìí tí mo bá ẹ nílé pé o ò lọ bí iṣẹ́ máa lu máa lu four ten sí ẹ lára tí n bá dún wa padà débi iṣẹ́ tí wọ́n ní o ò wá bí iṣẹ́ yín ah, máa lu two twenty sí ẹ lára sórí ìyà tí màálù tó kẹ́yìn sí fúlàní tó jẹ kò ní tó ìtò máa jẹ. o ti gbọ́. ẹ ọmọ ilé mọ̀ pé. o ti gbọ́ ohun tí mo sọ. àbí tó ń lóun fẹ́ kọ́ nọ́ọ̀sì. ẹ mọ́wọ́ bọ̀ ẹ mọ́wọ́ bọ̀ bẹ́ẹ̀ ṣe lọ ìyá ṣe kí Baseki kó gorí òkè alájà mẹ́sàn-án lọ kó rí bọ́ láti bẹ̀ nọ́ọ̀sì lèmi ò kọ́ n ò kọ́ tí ẹ tẹ́lọ̀ mọ́ ọpọlọ mi ò gbé tí nǹkan mo ti sọ. sọ́ọ́rì Sẹ́kì ntọ́ bá ti lọ́ọ̀sì. bàbá ọmọ ò bá lárùn jùlẹ̀ kò tún gbèbùsẹ̀ o. ìyá ló lọ́mọ lọ́jọ́ kó sí o. ò bá mọ́mọ́ jẹjẹ kújẹ. dákun fọmọ sílẹ̀ kó ṣe ìfẹ́ ní. àròjinlẹ̀ ní padà wá sọ̀rọ̀ bó bá ṣe máa rí lọ́dọ̀ ọ̀la ọ̀hún. kó mo máa dákúlé kìtúkì pọ̀ kì ní máa dárò ẹni pọ́ mọ́ ọgbọ́n ọmọ dání tó ti kú lẹ́yìn fi gbé kí ló ṣe wọn náà. ṣé wọ́n ti wá gbé lọ ni. no wọn àti ìgbé lọ. ibùdó wa gbé lọ báyìí. ọ̀dọ̀ ọ̀dọ̀ bàbá kìtú ni. Ah ẹ̀yẹ bí ọdún ìṣá ọlọ́wà pẹ̀lú àwọn ìyá pẹ̀lú bàbá ẹ̀. Bàbá! Ẹ ṣe àdúrà Bàbá! Bàbá! Bàbá! Bàbá! Bàbá! Bàbá! láfẹ́sọ́nà ó ti bímọ rí. sẹ́yìn tí ò tí ì níyàwó tí ò láfẹ́sọ́nà yóò wà bímọ ni mo ń pè wọ́n wọn àjábí lóhùn. ọ̀rẹ́ ò lè dùn mí òun ló jẹ́ kó máa rèrè kèrò sọmọ lọ́mọ èyí tó yẹ kó fi máa gbàdúrà pé ọmọ tó gbé dìgbàdìgbà wọlé kó má kú wá rèrè kèrò sí. láì ṣe pásítọ̀ ọmọ kẹgbẹ́ wọlé dé. ẹ ǹlẹ́ o kí o sí o. Ah, ọmọ kan ló gbé dìgbàdìgbà wọlé. ẹ ẹ wọ́n gbọ́dọ̀ ìgbà ìgbà wọlé. ẹ wò ẹ má jẹ gbà ọmọ ó ti kú. Ah! lẹ́nu ẹ̀ kò máa kú. bẹ́ẹ̀ ni. ṣé dókítà wà lé. ó wà lé yóò wà lé hmm. lágbára ọlọ́run yóò lálàáfíà ah, mo tiẹ̀ jẹ́rìí sàká tí sàká bá ti dáwọ́ lé báyìí àlàáfíà dénú ah. ọlọ́run ní jẹ́ ká bí amọ̀ kọ́kọ́ fojú sunkún ọmọ ọdún. ẹ ṣe a lóye ẹ̀jẹ̀ yà tẹ̀jú mọ́ wò dáadáadáadáa. ẹ̀sùn ìgò fẹ́ mọ yẹ ẹ̀kú rìn ẹ̀kú rìn. sí dáadáa sálábà yìí inú mi tiẹ̀ dùn bí mo ti wọ̀lú tí gbogbo oníkálukú fọkàn ara wọn balẹ̀ tí ò sí jà tí ò sí ta ọkàn mi wá balẹ̀ pé ah ọ̀rẹ́ ti fi lélẹ̀ fún. olúwa mi bò ní ìlú èbó. lókòsí ìlú èbó dáa ìlú èbó dáa ó sàn púpọ̀ èyí ló mú rántí orin kan tí Haruna Sọlá kọ níjọ́sí. bó o ló ṣe kọ́ ọ bá wọn. Ah, ìlú òyìnbó ó tutù ní fẹ́rẹ́fẹ́rẹ́ nǹkan àwòyanu. ń bẹ lóríṣiríṣi. kábíyèsí o ìgbàgbé. Ah, ah, ó tutù mi ti ń níyàn lára bẹ́ẹ̀ ni ń dùn mọ́ yẹn eh, ah, mi ti mú lára bọ́ọ̀ bá jí láàárọ̀ báyìí ara rẹ̀ ó tutù ọpọlọ rẹ̀ ó wálé eh, ẹ̀bẹ̀ láàmú Olódùmarè kó jọ kó ṣèlú tiwa náà bẹ́ẹ̀ kólódùmọ̀rẹ̀ dọ̀ọ́nú àánú ẹ̀ kó bá kó sí ọkàn àwọn tí ń ṣàkóso wa nìyí. gbogbo tí wọ́n rí lọ́hùn tó ní mèremère kí wọ́n wá ṣe sílùú wá ní ọkàn wọn fi balẹ̀ dáadáa. bẹ́ẹ̀ ni àdúrà wa náà nù. kábíyèsí láàfin o kábíyèsí o ah! kábíyèsí o kábíyèsí o ẹ̀yin olóyè ìlú nù ẹ̀kú wájú ìlú nù ọ̀fẹ́ ìkàlẹ̀ tẹ́ bá. kábíyèsí ẹ káàbọ̀. ṣé dáadáa la bá yín. àdúpẹ́. èmi náà rí bí dáadáa mo tiẹ̀ bá yín. Ah! ó gbé àwọn olóyè ti tutù bẹ́ẹ̀ lójú ọ̀tún náà tutù. Ah! ọlá yín náà ni o. ọlá lódì máa rí. kábíyèsí gbogbo tá a gbèsè ń lu ọlá yín ni o. ọlá lódì máa rí. gbogbo kábíyèsí hmm? mo múrò yàn ayọ̀ wá fún yín o. ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe lọ sí ìlú òkèrè nílùú ègbó ilé ìwòsàn ìgbàlódé ó ti wà ń lu wa. ọsibítù ìgbàlódé. bẹ́ẹ̀ni. nílùú wa. bẹ́ẹ̀ni. àwọn ìjọba ti dá wa lóhùn. ìjọba bíi bò ìjọba kan aládàáni ilé ìwòsàn ìgbàlódé aládàáni ti ṣaka ṣaka ṣakabula dókítà ṣakabula olùdálẹ̀ dókítà sakabula. bẹ́ẹ̀ni dókítà sakabula. òun ló dalẹ. bẹ́ẹ̀ni. sẹlójú ayé bá. ẹ gbọ́. ọdún ah, àmì. àwa náà ń gbọ́. àwa náà ń gbọ́. Eh. òkìkí sì kàn eh, ọlọ́njọ́ wọn bá dálẹ̀. mo sì jiyàn o mo sì pé bẹ́ẹ̀ kọ́ àmọ́ kó tó dá mi lójú gbangba mo ràn án wọ bọ́ mi ọ lọ síbẹ̀ ṣé wọn náà mọ̀ bẹ̀ ọmọ bẹ̀ lọ bẹ̀ lèyí fi kú fúlẹ̀ gbogbo tí bá ń ṣẹlẹ̀ bẹ̀ kọ̀ wá fi tó létí o ti gbọ́ má pẹ́ o bẹ̀rẹ̀ kàbíyèsí o ọ mà kọjá bẹ́ẹ̀ ó kọjá bá a ṣe rò eh. ọsibítù ńlá ni tàbí eh. ọsibítù ńlá ni àwọn tó fi jẹun àwọn tó ń béèrè kọbẹ àní kọbẹ kọbẹ ní kankan mọ báyìí àní kọbẹ kọbẹ kọbẹ mọ ìlú tí ẹsẹ bẹ́ẹ̀ sí dáa ni mo sì ní dáa ni mo sì ní dáa ni wọn ní lọpẹ ibi tí wọn mọ rí sí. zero àmì gbọmẹ bóyè ẹ kó nílé. ẹ ẹ ẹ mọ bínú ẹrù mi èdè ni o mọ kágò rẹ ni bẹ́ẹ̀rù bá ti pọ̀ lápọ̀jù yẹn máa ń kágbó ẹ̀ mọ́ hmm. kágbó ẹ̀ ọba eh. sì lè wo tí mo mú wá fún òfin lè lọ́wọ́ bọ̀. káàbíyèsí ṣe é ṣe àgbàdìyẹ nínú. <laughs> àdúgbò sí ìwó làbó adìẹ bàálù tí ń fò lójú ọ̀run èyí tó tóbi rẹ̀ èyí tí kó ẹrù. èmi ò pè ká mi ká bu adìẹ. bu ah, adìẹ lè bò ó. ẹ ká mo olúwa tó tó bẹ́ẹ̀. mo jẹ́ ní kábíyèsí. ọmọ mi ọmọ tó ń gbé wọlé ó ti kú ni. ṣé ilé òkú ṣé ilé ọmọ rẹ ni òkú kì í ṣọmọ tèmi ọmọ tèmi ń bẹ ọ̀dọ̀ dókítà ń jẹ búrẹ́dì lọ́wọ́ ń tún mu mínírààsì sí ẹni ẹ burú ni má ló kúrú ọmọ mi o ẹni má ló kúrú ọmọ tèmi ọmọ rẹ ó kú gbíú bẹ́tà ti kú tòun tó gbọ́dọ̀ ọ gbẹ̀gbẹ̀ o. táwa rò ní pé bí ẹ ṣe gbé wọlé tó ṣe wọjọ lọ pé. rí ẹ burú. sàkà dókítà ló lè ṣe tàkà dókítà ló lè ṣe ẹ lọ́lá ìsọ̀nílé o ẹ má gbé wá o. bá wọn ẹni lọ́ọ̀kì mi ò gbọ́ ìjọ̀gbọ́n wọn ń táyé ń wí fún ẹ̀fẹ̀ kí a ní aṣọ ọtọ àjùjúmọ́ rí bá sí èsè kúrò lára rẹ. ṣe ló ń ṣẹlẹ̀ ní hospital. ìyá mi ọjọ́ ọ̀la yìí mi lọ lọ́ba. kí lọ́la mi sọ. ẹ má wo inú torí ọjọ́ ọ̀la yìí tí rí lọ́ọ́ lọ́ba dáa ó dáa pọ̀. èyí tí ẹ lè ronú bàbá rẹ tó sì lè mú un ronú bọ́ bá kọjá ọkùn rẹ̀ dé wọ́n kò létí wọ́n ti wà ìkànnì. ìyàwó sáyà mi ẹ má ṣàìsàn torí bẹ́ẹ̀ báyìí ṣàìsàn bá a ti ń fún yín lábẹ́rẹ́ lórí iṣan láàmú gun yín lórí egun àmọ́ fomi sí yín láti mọ̀ fẹ̀jẹ̀ ẹ wò ráyè wọn ò gbé kọ́ wọn bá ti gbé kọ́ ráyè báyìí wọn kọ́ ti bọ̀ yín láàrin. ǹjẹ́ ilé ṣàìsàn ilé ṣàìsàn kọ́ mi ṣe ilé ṣàìsàn ṣé kí ṣe ká àwọn ìmọ̀ ṣe. <laughs> àwọn dídùn ní dúró bó méjì ṣèkí kí ló ń ṣe fúyà rẹ̀ ó ń yẹ ìfúnpá ìwò bóyá ó ga àbí ó ga ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ kò sẹ́ni tó tanra ẹ̀ bí ìyá ìbejì wọ́n ní táyé ńkọ́ ló wà ń lo òyìnbó ṣé fúnpá ló ń ṣe yìí bá a ṣe kì í kì í ṣe fúnpá mi nìkan ní yẹ̀ wò ẹjọ́kọ̀ ẹjọ́ yẹ̀ wò ṣebí ń dò ní tó lòun ọkọ̀ nọ́ọ̀sì tẹ́ ẹ télò ní kókó dandan ṣebí télò abẹ́rẹ́ ni ó ń lò nọ́ọ̀sì abẹ́rẹ́ làwọn náà ń lò. lóòótọ́ ni abẹ́rẹ́ làwọn méjèèjì ń lò ṣùgbọ́n ọ̀nà tó ní kálukú fi ń lò òun ló yàtọ̀. sẹ́mi pé abẹ́rẹ́ télò wẹ́ẹ̀rán sọ ni. bẹ́ẹ̀ ni. làṣọ táwọn wọ̀ abẹ́rẹ́ nọ́ọ̀sì wọ́n yẹ ṣe ìwòsàn ni wá ṣèkì ẹjọ́ kan ẹjẹ́ kí ṣèkì ọ̀yẹ́ ìwọ̀n. òótọ́ lọ̀rọ̀ rẹ̀ ìwọ náà rí wí ó rí wí ńlẹ̀ nọ́ọ̀sì nọ́ọ̀sì pírí nọ́ọ̀sì pírí ò kárí <laughs> ṣùgbọ́n èmi mọ kinní kan nọ́ọ̀sì pírí ọsàn tó bá ti bàjẹ́ omi inú ẹ̀ ò lè dáa. ṣé bẹ́ẹ̀ ń bá wà láyé ní ìwòsàn ṣé ẹ mọ̀ páwọn nọ́ọ̀sì wọ́n mọ̀ ṣèwòsàn tí wọ́n fi mọ̀ gbẹ̀mí láì ṣẹ́yìn tó bá ti kú ṣé yóò wọ sàn ni. ẹ rí i pé n tó mi ń sọ òun lè máa padà tẹ̀lé ní ti. nọ́ọ̀sì pírí nọ́ọ̀sì pírí ọ̀kárì òun yẹ̀ yẹ̀ méjì báwo ìfúnpá ìdàdà tó gbé kiri sí ní wọlé lọ sùn tèmi. kọ́yà ìwọ ẹ̀yin tẹ́ ẹ̀ lè má mutí tẹ́ ẹ̀ lè má mutí kẹjọ́ wà láyé ó dé olóòjé. kí ni ìtumọ̀ sọ̀tí bá a sì kí wọ́n ṣé wo ò mọ ni bí ṣe wọ́n kọ̀wé burúkú rẹ̀ nù. bó bá wà lára mi ṣe é mọ̀ pé bóyá àti tí mo bóyá ti ń parẹ́ jẹ́ ìjẹ́ ìgbẹ́ tí kò mọ́dà lóhùn ṣèkì mo sọ fún ọ mo ní ìpadà jèrè rẹ ó jẹ ọmọ mọ̀ jù. Ah, ẹlẹ o jàre ah, lóye pẹ̀lẹ́ tálàfíà ni ṣé dókítà wà ní. dókítà. Eh? dókítà dókítà eh. Eh. saka saka saka tó wà lé saka bùlà ẹ bá jókòó kí ló tó wà. o ṣe ẹ pẹ̀lẹ́ hmm, hmm, hmm. ẹ kú jókòó bẹ́ẹ̀ lọ pé wọn wá ẹ lọ pé wá ẹ kú jókòó bẹ́ẹ̀ lọ pé wọn wá. káre ọmọlúàbí àyà olóye. olóye saka bula saka saka saka dókítà eh, eh, eh. dókítà saka bula. kára le kára le o ah, ah. mo máa rí yín orí mi ah, ṣé o sí ṣé o sí ọdún. kò sí àti ó wà àwọn jọ ń rìn ni kò sí láburú ṣùgbọ́n ó wà ní rere. ẹ jókòó ẹ jókòó mm. <laughs> ẹ jókòó ẹ jókòó. o ṣeun dókítà ẹ ó kú oríire àwọn yorùbá ní ẹni tá à ń gbéyàwó bọ̀ abá kìí gàmù torí kásámà ṣe dáadáa ohunkóhun téèyàn bá ń ṣe láyé yìí kó mọ̀ ṣe dáadáa hmm. torí oríṣiríṣi ojú ló ń wò wá saka hmm, hmm. sakabula. ah bàbá eh. nǹkan tẹ̀ sọ yìí náà kò tí ì yé mi náà. ẹni gbogbo iṣẹ́ tó ń ṣe láàrin ìlú yìí àti ní gbogbo agbègbè ìlú yìí àwọn èèyàn rí gbogbo takuntakun ẹ̀ báláìsàn borí lórí fífọ́ bá wá ọ̀ wòsàn bí ẹni inú bá wá ọ̀ wòsàn ẹni tọ́mọ ẹ ti dákú tó ti kú tó ti dọ́run ó sì gún lábẹ́rẹ́ ó sì sọjí sáyé. àwa náà kọ ṣé ọlọ́run ọba ni. bẹ́ẹ̀ni ṣé ọlọ́run ọba ni. ẹ̀yìn èyí wá ní àwọn olóyè pẹ̀lú kábíyèsí wọn wá parí pọ̀ àwa wò pé ẹni tí ń ṣerú nǹkan báyìí o dandan ni ká jẹ́ kó mọ̀ wípé ọlọ́run rí òun àwa èèyàn rí òun mm-hmm. <laughs> kábíyèsí eh. ọlọ́ba àti ìlú ọba ó ní kí n wá sọ fún ọ wípé àgbáríjọpọ̀ gbogbo àwọn olóyè pátápátá pẹ̀lú ìfọwọ́sí kábíyèsí fi ẹ jẹ oyè gbanigbani tìlú ọba. <laughs> ọlọ́run màdúgbò ọ̀dà kéèyàn máa ṣe dáadáa ṣe téèyàn bá tẹ tó bẹ téèyàn bá tara mọ́ṣẹ́ rẹ̀ dáadáa tó ti ń ṣe gẹ́gẹ́ bó ṣe yẹ kó máa ṣe. ẹ ò ní kábíyèsí ni kí wàá fi tọ́ ọ létí kọ́ ọmọ múra lẹ o kọ́ ọmọ múra òye lẹ o. Ah, ah, ah. bábọ́lóye ẹ bá mi sọ. bábọ́lóye ẹ wọ iṣẹ́ lẹ́yìn tẹ́sán pé kọ́ kálẹ̀ rí ayẹ ó ti gbọ́dọ̀ tí lọ ṣọ́ọ̀ṣì wọn lọ ṣọ́ọ̀ṣì o wọn lọ ṣọ́ọ̀ṣì láti jọjọ yìí. ayọ̀lóye kì í sọ pé kọ́ hallelujah àmọ́ yóò mọ̀ lọ ṣọ́ọ̀ṣì. hallelujah kọ nǹkan tí olóyè ń sọ ni wípé èmi wọ́n ti fi mi jóye. ẹ kábíyèsí ń tagbá torí ayọ̀lóye eh. ọkọ rẹ o ti di olóyè nílùú. ẹ eh, ẹ eh, wo ẹ bàbá mi ò máa ṣàlàyé. ẹ o kẹ yé mi o ti yé mi ayọ̀lóye pẹ̀lẹ́ kódà kẹ ẹ mo rí ọ. ọ̀dà ọ̀dà kí ni ká fi ṣe àlejò báyìí o. àlejò kẹ kó wo dókítà olóyè ah, ah, olóyè má ṣe yọ má ṣe yọ. ọ̀dà ẹ ẹ lọ́kọ̀ sàánú wa. ẹ jẹ́ àṣìlá ẹ bá mi fi èmi nìkan tó kábíyèsí gan ọ̀pọ̀ sí ah, ah, ah. kábíyèsí gan ọ̀pọ̀ sí. ẹ bá mi sọ fún ẹ wọ́n bá mi sọ fún kábíyèsí pé ajá abúgbàjẹ. ẹ máa jíṣẹ́ fún máa jíṣẹ́ sí o máa jíṣẹ́ bá bá o o jàre bá o lè o jàre bá o lè o jàre bó ṣe lẹ ẹ ṣe o sì lè ẹ ṣe o bọ̀ ẹ ṣe o ọ̀dà ọ̀dà ẹ wo ẹ ẹ ká máa ọ̀dà nígbà tí a ti di olóyè báyìí àmọ́ àwọn ẹni tí wọ́n lé wa káàkiri máa wíwú ọ máa wíwú kábíyèsí kábíyèsí kábíyèsí hmm. èmi gbanigbani gbanigbani oyè oyè gbani oyè gbanigbani ọ̀gbà. ó fẹ́ fi joyè. Ah! láti jọ́ wo mo ti lọ látàárọ̀. àmì ìwé jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́. ètò ti tọ́ olóyè ti lọ olóyè ó ti lọ. ẹ bọ́ olóyè. ayé olóyè. ó ti fi yàgò olóyè. ẹ ah, ṣe ọba àti oko pẹ́ o ẹ ṣeun kábíyèsí. ẹ lágbára Ọlọ́run ẹ̀yin gómìnà wa kan wọ́n ní kódà ká máa sọ pé ìrùkẹ̀rẹ̀ ó di abẹ́rẹ́ ń gbé àìlówó lọ́wọ́ ló fà á bí èèyàn bá lówó lọ́wọ́ ni bí ìrùkẹ̀rẹ̀ kan tí ó bá ti di pé ó ti ń gbó èèyàn tún owó èèyàn rà mí èèyàn tún rí owó èèyàn tún rà mí hmm. ìrùkẹ̀rẹ̀ ó máa lọ bí one million náà ìrùkẹ̀rẹ̀ ó ti one million náà ó ní kí wá ṣèdúpẹ́ orí àná ni o ṣeun mi àná lórúkọ àwọn ẹbí mi àti gbogbo àwọn ọ̀rẹ́ mi gbogbo ẹ ṣeun o torí gbẹ̀yìn àgbàlagbà tí wọ́n á sọ. ọtọ́ tó ṣe bí òwe wọ́n ní ẹni tí a bá ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́sà kò ní lẹ́rù lọ́ní ẹni tí ò sì dúpẹ́ ẹgbẹ̀fà ní ìgbà tí ó bẹ́ gidi náà ìbàjẹ́ ní ibi lágbá ẹsẹ̀ wọn àdúgbò àti tó bẹ̀rẹ̀ olóyè náà ẹsẹ̀ wọn. ọba kí ọ ọba kí ọ. mo ṣeun Dr. Sakabula <clears throat> gbanigbani ìlú tọba yes adúpẹ́ lọ́wọ́ ọ̀wọ́ náà adúpẹ́ ah ah inú mi dùn wo orí bó ti yẹ ọ lánàá ni hmm. tọmọdé tàgbà ló wá kan sára sí ọ bẹ́ẹ̀ kọrin tẹ̀lé ọ wọ́n fẹ́ẹ́ lè gbé ọgbọ́n kọ lọ́rùn <laughs> oyè ó wà mọ́ rí. àṣẹ àṣẹ àṣẹ. ayò oyè ó mọ́ rí. àṣẹ oyè ó mọ́ rí. àṣẹ òní ṣìlò. àṣẹ òní ṣìlò. àṣẹ ìgbésẹ̀ rẹ báyìí ọmọ ní báráyé nù. àṣẹ mo ta wá fi ọjọ́ yè yìí àní kábàámọ̀. àṣẹ ìwọ náà ò ní kábàámọ̀. àṣẹ bá a ṣe wá fi ọjẹ gbanigbani ìyá arípọ̀ ń gbà wá ni. bẹ́ẹ̀ni hmm. arípọ̀ ń gbà wá la fi jẹ ọjẹ gbanigbani gbogbo agbára tó fi nílé gbà á mọ Ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀. àṣẹ ooo gbà lọ́wọ́ rẹ̀ o dúpẹ́ gidi gan o ṣeun ọ̀nàdébù. kábíyèsí o kábíyèsí. mo fẹ́ rán ọ ṣẹ́ àwọn ìjọba bá mi wí fún àwọn ìjọba wípé kí wọ́n bá mi gbárùkù ti sakabula bí ọsibítù tó dálẹ̀ ọ̀hún bí ó ti gbèrú sí dáadáa tí nǹkan kan òfin níjẹ wáyà ọ̀dọ̀wọ́ rẹ̀ ọ̀dọ̀wọ́ ìjọba. ẹ wò ó dábìlẹ̀ sí ìjọba ti gbọ́ ìjọba ti gbọ́ ìjọba ti gbọ́. ẹsẹ̀ ẹ̀yin olóyè mo mọ̀ tó ronú kankan o. ẹ jẹ́ àgbọ̀. ẹ rí pé ọsibítù tí sakabula dálẹ̀ ọ̀hún lóòótọ́ ló tóbi àmọ́ kò tóbi tó ń tèmi. Mhm a wà fún Dr. Sakabula ní ilẹ̀ kan tó pọ̀. kọ́dà yóò tẹ ọ lọ́wọ́ lọ́la. ìjọba yóò dẹ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ ni ọkọ̀ tó wá bá a kọ́ ọsibítù ńlá tó ju márùn kó bá a kọ́ sísẹ́ lórí wọlé ọmọ fún ọsibítù. Dr. Sakabula ṣé o ti rí ibi tíṣẹ́ ọwọ́ ẹ̀ gbé ọ dé báyìí ṣé o gbéṣẹ́ tó ń ṣe tó ń gba gbogbo aráàlú lẹ̀ òun ló jẹ́ kí kábíyèsí rántí rẹ̀ á ti fún ẹ ní oyè hmm. òun ló dá fún gbogbo aráàlú wo bí wọ́n ṣe ń kọrin tí wọ́n ń jó tó ń yọ̀ lánàá hmm. tí wọ́n ń kọrin ṣàkàbùlà dókítà ló lè ṣe ṣàkàbùlà dókítà ló lè ṣe ẹ bá láìsàn nílé o ẹ máa gbé wọn bọ̀ wá ṣàkàbùlà dókítà yóò gùn lábẹ́rẹ́. ọ̀tún ọlọ́ba ẹ wo mo lóye bó ṣe dùn bí ẹ̀fọn. ṣàkà dókítà ní ogun lábẹ́rẹ́. dọkịta dókítà ní ogun. wọn yàrá ta fún káfíń ní ọgánáìsì fún ìdíwọ́wò yẹn náà àwọn èèyàn wọn ti ti lọ láti jẹta ta ní kó lọ mú ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún láti jẹta ààrẹ ń tó lọ mú náà ọ̀rọ̀ wọn wá di àlọ́ rámi wáyá ní ìsìn wọn ni wọn ká ẹni sókè kò gbọ́wọ́ kò gbóbi ikú ò gbọ́wọ́ kò gbóbi ikú mẹ́ni rere lọ. ọ̀dọ̀ tiwa ní àná ikú wà ó sì ń béèrè owó báyìí ẹ bá ti fún un lówó ẹ má gbẹ̀sẹ̀ ń gbà tó bá dé o má parọ́ ọmọ kó o sún yé yín ẹ má gbẹ̀sẹ̀ ikú ń béèrè owó báyìí ẹ fún ikú lówó torí nígbà tó bá yá kẹ́ ẹ má bàa gbẹ̀sẹ̀ tó yẹ yín kẹ́ ẹ má gbẹ̀sẹ̀ ikú ń béèrè owó ẹ fún ikú lówó ẹ tó ti yẹ yín. ẹ ẹ ò dọ́pẹ́ ẹ má bínú ṣé rí owó náà ni wọ́n wá lọ tó bá yẹ bọ́sì lówó pàápàá ni wọ́n ti wá síbí torí ọlọ́ gbogbo ọ̀rọ̀ ọlọ́tẹ̀ bá fẹ́ ṣe fún mi. ẹ jọ ẹ má mi ṣe torí ọlọ́ ṣé rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pàápàá ni mo fi pé ọ̀fun báyìí ló ń dùn mm-hmm. àmọ́ lẹ́sìn ó ti wá wá wá sí apá rẹ̀ àti ibi báyìí torí ọlọ́run ẹjọ́ ìjọ ẹ má jẹun kú báyìí jọ. tó bá yá ní ìsìn ló débi kókó sẹ́yìn ló wà ó lọ láti bí ọ̀nà fún débi kókó ìkódé tán ni wọ́n ní wọ́n tún sọ fún yín pé ká ẹ jẹun ẹ jẹun. kò lọ lẹ́nu mi. kò lọ lẹ́nu yín ẹ rówó gba àtowó wọ́ọ̀dù àtowó òkè wọ́n lè rówó wọ́ọ̀dù kìíní san ká bá yín wáyà àtúnbá yín wáyà ẹ̀ tún lè sanwó sọ pé gbogbo ẹ̀ ló tiẹ̀ kún lára yìí ẹ̀ tún ní irun lórí wọ́n máa gà fún yín èwo ni kú fẹ́ mú lọ gan-an náà ẹ wò ó èmi lọ bá àwọn nọ́ọ̀sì ní ìsìn kan wá fún yín lóúnjẹ tó bá wù yín kẹ má jẹ bí n bá padà dé máa fún yín ní abẹ́rẹ́ abẹ́rẹ́ máa lọlé fi ọlọ́lọ́run lọ́wọ́ ẹ wá máa lọlé ìyàtọ̀ lọ́hùn ó ti yẹ yín mama kò mama kò bá wa ni láti jọ ìjọba àṣé gbogbo bá ti mọ jókòó sọ̀rọ̀ ní àyìn àṣé mo ti ra ha bẹ́ẹ̀ ni àṣé bí gbogbo ọ̀rọ̀ dr sakabula bó ti rìn láti bẹ̀rẹ̀ dópin kò sí tó sẹ́yìn yín bẹ̀. ẹ wá ń tọ́ èmi ẹ ń ṣe bí ẹni bẹ́ẹ̀ gbọ́ ẹ fi gbígbọ́ ṣaláì gbọ́ kí lu ọmọ dàrú lọ kí gbogbo ẹ mọ dàrú lọ ẹ wá ní mo rà á. Ah! ó kù díẹ̀ káàtó. olúwa mi gbọ́ mẹ́kun ó yè fi bẹ́ẹ̀ bínú o ọmọ ọlọ́ba àmọ́jà san ọmọ ayín kí ni bọ́ ọmọ lẹ́nu ẹ wo kì í ṣe pé èmi ò mọ gbogbo tó ń ṣẹlẹ̀ pátá ló yé èmi àmọ́ tó ń ṣe mí ni pé bàbá ìlà ẹ̀kú bẹ́lẹ́mu ìlà ẹ̀kú bẹ́lẹ́mu. ìlà ẹ̀kú bẹ́lẹ́mu ní kẹ́ ẹ wá dà lóru. kábíyèsí lóòótọ́ ni kí wọ́n mọ̀ bá a mọ̀ pè wá ní ọ̀tá àlù gbogbo tí ń lọ pátápátá ńláwa náà rí ìkó àtọ̀tún àti ọ̀nọ́rẹ́bù ìlú ìbàjẹ́ tí wọ́n ń lù àtòrin ẹ̀yà àpòsí tí wọ́n ń lù fún lóyè gbogbo ẹ̀ náà làwa náà ń ti wá gbọ́ àmọ́ ẹ̀rù ní ń bà wá àmọ́ ń tá àbà yín ni òjá ṣàṣọ lójú eégún fún yín kábíyèsí. ẹ̀ẹ́ talẹ̀ wá bẹ̀rù àwọn lẹ ń bẹ̀rù ní ìjẹ sọ alábòsí ni gbogbo yìí alábòsí ni ǹjẹ́ àwọn ibi tí ọ̀rọ̀ yìí tó ti tàn dé tí wọ́n wá yín mú sí wa ní gbogbo olú tó wà lágbègbè wa yìí ẹ ṣe bẹ́ẹ̀ rò ní mọ̀ bà wọ́n láti wá sọ́dọ̀ wa ni àwa pè ní gbanigbani àṣé kìí ṣe gbanigbani panipani ni ẹ̀yin náà wà ẹ̀yin náà wọ́n pa pa dákun ẹ̀fọ́ríjì wa ẹ̀fọ́ríjì wa o olúwa mi ìlú tó jẹ́ pé ọlọ́run jẹ́ ààrẹ sí inú rí nìyẹn wà ọlọ́run ní jẹ́ ààrẹ àìyẹn ń bá wá wá kiri tẹ̀mọ́ pé àti rẹ̀ ṣe ń gan wàhálà ló máa jẹ nílùú tó jẹ́ pé afọ́jú yẹn ń gba driver license ọmọléèwé tí ò ṣèdánwò tí ń gbàgbé ẹ̀rí ẹni tó kọ́lé sójú gọ́tà tí yìí ń gbàgbé ìjọba adájọ́ tó ń ti gbogbo ẹ̀yìn jẹ́ rí pé àdìgbò ìlú ìyàwó ọlọ́run wà báwo ni síkà ò ṣe dárí ìsúnsán lẹ́. ó tọ́ lẹ sọ̀rọ̀ adájọ́ dé kóòtù wọ́n gbàgbé ẹ̀jẹ̀ tó jẹ ẹ̀yìn ò rí custom officer wọ́n gbowó tán lọ́wọ́ onífàyàwọ́ wọ́n rí gbági ìbàdàn wọ́n lọ kó gbogbo igbá àwọn aṣọ wọ́n tún rí kọ́tà lẹ́kọ̀ọ́ wọ́n lọ kẹ́rù àwọn aláṣọ tó wà ní. ebi tá a bá máa bá orílẹ̀-èdè èdè owó ọlọ́run bá wọ́n sí. kí ọlọ́run kó bá wa ní ìlú yẹn. sàkà sùn. kò náà sí dr sata tó bá gbọ́ ẹni ọ̀tún bọ́ ìjọ̀gbọ́n. kì í ṣe dadi ló ń jà. ó dẹ̀ fẹ́ dáwọn. ọ̀rẹ́ dadi ló máa jẹ́ o kẹ́yìn lè. ọ̀rẹ́ dadi ló ṣẹlẹ̀ ní hospital ká ò lè. olóde kan tó ń lọ lónìí. tí mo ní jòlè. àbájá. ìyẹn gbogbo ìyẹn nọ́ọ̀sì o nọ́ọ̀sì o nọ́ọ̀sì o nọ́ọ̀sì o nọ́ọ̀sì. ẹgbẹ́ jẹjẹ jọ mú yín pọ̀ tó yín wà ní wọ́ọ̀dù. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ mi ẹgbẹ́ mi nọ́ọ̀sì ẹ dákun lọ́sítọ̀ àbúrò mi ni títí sẹ́ mo àwọn pẹ̀lú lásìdẹ́ǹtì lórí ọ̀kadà. àgbègbè mi ìbúráyè wọn ti kọlù yìí ni. àbúrò mi ni òun kan níbẹ̀ lẹ́yìn ẹ dákun. owó káàdì yín ń kọ. ìmú fún yín ẹ bá ń fún ní ìpà. kí ló kọ rẹ. làtí ní jẹ́ làtí ikú dà sí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. èyí àwọn mi. ẹ ṣe àfùmílẹ̀ rẹ̀ ẹ bá dákìlì lọ́wọ́ ẹ má jò kú. èyí àwọn mi ikú dà sí oyè ni. ẹ bá ṣe nǹkan ṣe má jò kú. tọ́pọ̀ mo pa màálù gbogbo wa ní ìsìn àyè. ọ̀sìn tí wọ́n á pọ̀ fọ̀ alẹ́ bá tọ́jú ọmọ ògbógede ṣẹbẹ ti ní kúdà sí mi. ẹyin kúdà sí ẹ mọ pariwo. ẹ dákun ẹ dẹ́kun ara níta mi. èmi ló ti ẹ lóòrò mi. mi ìmọ̀ ti jẹ́ ọ́ sáájú mi kò ní fi ilé kúdà lọ́bí sẹ́ ó sì mi kò ní. kó láti wá fún lábẹ́ ńgbà tẹ̀ mọ́ tó jẹ. àwọn oníṣẹ́ kó má jẹun kò lè fi inú rẹ̀ sí. ẹ ó ṣàfihàn nǹkan tó jẹ. iye ọmọ tó jẹ. ó tọ́ ọmọ ọdún méjì. àtọmọ ogún ọdún sòwò tí wà bẹ́ẹ̀ sẹ̀ ní igbó àwọn òbí àyè fúnlábẹ́rẹ́ tí ó fìfò nígbà táwọn tó jẹ. a ti jẹun ẹ̀dá kan ẹ bá wọn fún kò wá lè fún un abẹ́rẹ́ lórí inú òfúfú ah, a lè ṣe bẹ́ẹ̀ torí pé bá a ṣe wà nílé iṣẹ́ yìí kúdú oṣù ah. àwa mọṣẹ́ wáṣẹ́ àwọn ń ṣe àwọn hospital tí ò ní ṣe test fáwọn pẹ́sẹ́ǹtì wọn. ẹ máa wo oúnjẹ láti mọ tó jẹ pé. ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun nọ́ọ̀sì. a fún lábẹ́rẹ́ dábàá mọ nǹkan tí ó tó jẹ àbí fún lábẹ́rẹ́. mi ìmọ̀ tó jẹ ẹ̀ sáà dán lọ́dà àtọwà ti sẹ́kọ̀ọ́ náà. ìmọ̀ lọlẹ̀ ìmọ̀ lọlẹ̀ ìmọ̀ lọlẹ̀. Ah! ìgbà tẹ ẹ pa. nọ́ọ̀sì nọ́ọ̀sì owó mi lọ àyàn kúkú ni ọ wákàtí tó ṣe di múre pọ̀ bẹ́ẹ̀ mo bá ìdẹ́dọ̀ lọ́sẹ̀ pa ọ̀sẹ̀ ìhọ́re ọ̀sẹ̀ ìhọ́re ẹni bí ni ọ ẹni bí náà ọ̀gá rẹ̀ sì gbọ́ sí ẹ̀ sí ọ̀gidi. níbo àbúrò mi ti mọ́tò wọlé láàyè àwọn ọmọ rẹ̀ ti pa. ẹ kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló fa ariwo tẹ̀ pa gbogbo. àbúrò rẹ̀ ti pa lọ́mọ wọ́n ti pa láàbúrò àbúrò mi wọ́n ti pa. ẹ gbọ́ kí ló tẹ̀ lájú mọ́. àbí o yà wà lálẹ́ jù mọ́ lórí. kí ló tẹ̀ yìí pariwo tẹ̀ pariwo tẹ̀ pariwo tẹ̀ pariwo. kí ọmọ sẹ́kìnì sọ́ọ̀ni bí báyìí lè gbọ́ bí báyìí lè gbọ́ wọ̀nyí àgbàdo mẹ́ta láì mú sí pa kí ló ṣe yìí. sọ́ọ̀ni bá wọ̀ mọ́ ní àgbàdo mọdé bẹ ní tọ́jú wọn tọ́jú pẹlẹ dọ̀ sí ní tọ́jú tọ́mú tọ́jú kúrò kẹrì tọ́jú kúrò kẹrì sọ̀rọ̀ yóò kú tọ́jú kúrò rẹ̀ lọ́sẹ̀ sọ̀rọ̀ yóò kú sọ̀rọ̀ yóò kú ẹni burúkú ọ̀rọ̀ mi sì rí àfi béèrè lẹ́yìn ibùdó àfidọ̀ èmi ò gbádùn kájà fún ọ nínú ò gbádùn mo bá gbé débi ẹ pamọ́ lọ́wọ́ onímì ìgbádùn kí má lè gbé akẹ́kẹ́ lọ́dún. kí ló ṣe gbogbo ọ̀nà àtijẹ ọ̀nà àtimú lẹ́fí ń jẹ́ fake doctor rè o ẹ wo ìgbẹ̀yìn wọn Dr. Saka ṣé kò wá tán o àṣìfẹ́ dọ́tọ̀ dọ́tọ̀ nìyí ẹ mọ̀ bá ṣẹlẹ̀ bímọ ni àbọ̀n rọbí. irú pẹ́sọ̀ wo ló bí nìyẹn ṣé ìwọ òrí kọ́ndíṣọ̀ tó wà ní Eh, eh, madam ṣé ẹ wà pẹ̀lú mi ṣá. Eh, <laughs> ìbejì ló wà bẹ ìbejì ìbejì ló wà bẹ ẹ wo báwọn lọ sọ́dọ̀ dọkítọ ẹ nafa ẹ mú lọ sọ́dọ̀ dọkítọ ẹ jẹ kọlọ yìí dọkítọ dọkítọ lè ṣe ìtura ẹ. ojú àti ilé jókòó yìí. ìdí sílẹ̀ fún yàrá inú bá tẹ̀lé jàre. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ rọra madam ẹ rọra ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ó mọ̀ kó tó ṣẹlẹ̀ ṣe ẹ fa. Eh? ọ̀nà àtijẹ ọ̀nà àtijẹ ẹ ń bá kiri ẹ rí ọ̀nà àtijẹ ọ̀nà àtimú lẹ́fí ń ba yé jẹ́ fake doctor ló ẹ wo ìgbẹ̀yìn ọ̀dọ́ kọ̀ọ̀sà bá ṣe wà lọ́hùn-ún àṣẹ pé dọ́kọ̀. dọ́kọ̀ ẹ kúṣẹ́ ẹ má bínú àwọn èrè ṣẹ́rí mo fura pé ó dàgbà lásìkò ètùtù ló yẹ kí n wá fẹ́ kí n bá mi àtẹ́ǹtì. ẹ̀yin má fura ẹ jẹ́ káwa wà sátẹ̀ ẹ jẹ́ káwa wò ká ṣùgbọ́n owó náà ni ó jẹ. fún ọkọ bá náà kú. ẹ̀yin náà mọ̀ kókó ni owó bẹ̀ owó ni kókó ó ti yẹ yín torí àìsọ̀lẹ̀ sí ìgbàgbọ́ ẹni ojú ìkírun ojú tì mí èsọ̀dù ẹni ojú tì èsọ̀dù ẹni ọ̀sọ̀dù èsojú tì mí. ṣé gbogbo nǹkan tẹ kà sílẹ̀ yìí ṣé èyí tó fẹ́ lọ nìyẹn àní èlò gangan lówó. ẹ ẹ ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ gidi nìyẹn owó kékeré ni a torí wọn ni pé nínú àwọn ń ṣe èyí ọjà ló pé ọjọ́ fẹ́ pé lóòótọ́ kálíbà owó kékeré báyìí náà ẹgbẹ̀rún ẹ. Eh? hundred thousand. ẹ̀rọ rẹ̀ ní hundred thousand. lórí pé kò fẹ́ bímọ lásán. Ah, ó kàn fẹ́ bí ọmọ lásán ọmọ bíbí lẹ fi ẹmu tẹ́ńbẹ́lú mú báyẹn fẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ló ń wojú ọlọ́run tí ò tí ì rí kọ́ lọ́run lókùnrin àdìkọ́ bá wa fún wọn eh, lẹ́ni pé ọmọ bíbí lásán kí ló ń ṣe níbàyìí padà ń gbàjẹ́ mọ̀ pé mọ̀ ní sá ẹ̀yin ò ṣe mú ọkọ àtàdá kẹ́ẹ̀gẹ́ kẹ́ẹ̀gẹ́ kẹ́ẹ̀gbọ́n wọn jáde. ẹ wo kò rí bẹ́ẹ̀ o o ṣe iṣẹ́ ti tèmi nìyẹn kì í ṣe profession mi ọmọ expert lẹ́yìn mo ṣe mo wá sọ̀rọ̀ ẹ. expert yẹn gangan ni ẹ gbọ́dọ̀ là ń sọ. ok máa fún yín máa fún yín ẹ bá mi attend sí. ọ̀dà ọ̀yẹ ẹ jáde àbí ṣé àjọ lọ sí àjọ. no èmi yẹn máa jáde ìwé ẹjọ ẹjọ ẹjọ. ìwà ti jáde ní ìsìn àwọn máa. ẹ fi wọ́n lẹ̀ wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n ń dò ní ìlú báyìí ìlú báyìí. ẹ̀wọ̀n tó bọ́ tó wọ́n mú yìí bí ìfẹsẹ̀ fún kò lè lò ibi ìjìnlẹ̀ ọkùnrin méjì tí ló ń ké yàrá yàrá bá mi. èmọ̀ṣẹ́ èmọ̀ṣẹ́ èmi sáré rí i èmọ̀ṣẹ́. ọkùnrin yàwó yàwó yàwó. rábà òun tó ló fẹ́ dà yóò mà ló dà yìí o mo ní mo fẹ́ kọ́lé ìkọ̀mọ́ mi mo ní mo fẹ́ ra mọ́tò ìyẹn ra mọ́tò náà mi ra mo ní mo fẹ́ lókìkí wọ́n ti mọ̀ mí ládùúgbò wa o. àbí bẹ́ẹ̀ mọ̀ wọ́n ní àbí. ẹ ló ṣe padà wà láwùjọ lọ́wọ́ kí ló kọ yìí. ọmọ ìkiri àdúgbò wa ẹ̀gbọ́n mi gbogbo àdúgbò wa láti mọ̀ mí. wọ́n ti mọ̀ mí ẹ ọ dà sọ́dọ̀ yìí tó kọjọ yìí yẹlẹ máa yẹlẹ kọ̀ fún wa lábọ́. ṣèbí ẹ̀ star ló kọ̀ ní. kò ṣe kó mọ̀ ṣẹ́ṣe gan-an tàbí alára ni ohun ọlọ́run ló gbógun fún ọmọ mi káre ìṣùpá ọmọ ìkan orí pọ̀ You see, leave me alone, leave me alone, what's your problem? ń gbọ́ music fi mí sílẹ̀ náà ó sáré pé mo wà alright mò ń gbọ́ mísíkì kan bọ̀ ẹ̀jọ́ ta ló kọ mísíkì yẹn nínú yín. ìrọ̀rọ̀ wọ́n ṣé mi ò wá òkè ni ṣé mi ò gbọ́ music ni ìwọ ló kọ́ ògá ti orin yẹn dáadáa ògá ti travel ògá ti bẹ́ẹ̀sì yẹn in fact ògá ti àwọn courses tó wà níbẹ̀. ní nineteen òun la wọ studio orin yẹn torí Cambridge University of Burkina Faso láti release ẹ̀ one hundred forty two million copies ládẹ́ta let me sing that music. pàṣọ torí ẹ star ló kàn kò ṣe kó nǹkan ní nǹkan dàbí alára ní owó ọlọ́run ló gbogbo mu kò ṣe o ẹ ṣe mo dúpẹ́ ẹ̀yìn ènìyàn o ẹni tó tọrọ ọsẹ bí akúrò àdìgbò náà alùbárí ìgbà lè rí ìgbà lífúnni èlò náà. pẹ̀lẹ́sọ̀ ẹ wọ ẹjọ́ tó lọ lọ́hùn díẹ̀ díẹ̀ tó ti yẹn ní sí kó tẹ̀ pé bóyá ìyàwó yìí ni àbí àbúrò yìí tó bá tẹ̀ délé màbà bí sẹ́bílẹ̀ ti máa fún ní kìlọ̀ pé ogun yìí kò kò kò. nínú gbogbo nìyẹn ń fo music tó rìn fún wa máa yí ó mú orin gidi gan. ọmọ jẹ ọmọ ti jẹ dẹ́mu bá kébé ọmọ ti jẹ ọmọ àti kúlẹ̀ fi ń yé jẹ fẹ́ lọ́tọ̀ rí ẹ wo ìgbẹ̀yìn ọ̀dọ̀ tọ́sàbà ìdílé kò wá náà àṣefẹ́ dọ́tọ̀ nìyí. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes láyé jẹ́ òun. wọ́n fẹ́ràn rẹ̀ kò ṣe kí ni rọra ṣe nọ́mà kó lè rọra ṣe nǹkan tí bá nílò ṣe otherwise sórí ìbọ̀wọ́ mi máa fi fọ́ orí ẹ̀ dànù bóyá now move mo ní kó move. ẹ̀rọ̀ra ẹ̀rọ̀ra ọ́fíìsì dọ́tọ̀ lẹ́wà. I say move my friend. ẹ̀rọ̀ra ẹ̀rọ̀ra ayé ọ́fíìsì dọ́tọ̀ lẹ́wà ẹ̀rọ̀ra ẹ̀rọ̀ra ẹ̀rọ̀ra ẹ̀rọ̀ra ooo plus sẹ́gun sì wà ọ̀rẹ́ mi ẹ̀ ló kó wa òkè sẹ́gun sì wà sẹ́ńdé ẹ̀wọ̀n mi tẹ̀sí ẹ̀gbọ́n mi. èèyàn sì ló ń fún wa ní dídé ìgbóni ṣe lọ rẹ ẹ gbọ́ kọ́kọ́ sọ ni ó ń fún wa ní àwọn correct music àti bó ṣe ń kọ no mi àbí àti ọkọ ọlọ́dọ̀ ọlọ́dọ̀ ọ̀dà rẹ̀ ìyá láti fún ọ̀rẹ́ rẹ̀ ẹ̀ṣẹ̀kù ẹwọ bi ẹwọ bi ẹwọ bi. ẹwọ apẹba ti wọlé o. o ti dé o. ọyọ ẹmi ọba àti ṣe o lè dídé o. àwọn ènìyàn bákan náà orí yé ò pé ẹ fi àwọn ọlọ́pàá láyè kan wọnú ọ́fíìsì wàá bá mi pẹ̀lú nǹkan orí yé ò pé. quiet mr spark jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ẹ sórí tó bá try láti prove stubborn wo gbogbo eré ayé ìdí sí ẹ̀rí tiwa. ẹ jọ ṣẹ́ni wèrè tó dé ṣe sí ẹ jẹ́ kí n tí ì ṣe náà. ẹ ẹ ẹ quiet. wèrè máa pọ̀ nígboro wèrè máa pọ̀ ẹ jẹ́ kí n tí ì ṣe náà. ẹ ẹ ẹ ọkùnrin wèrè yìí ọkùnrin wèrè yìí ẹ jẹ́ ká ẹ jẹ́ ká wò sùn. ẹ jẹ́ kó. Yeah, you sakabula yọgbẹ ẹ wo. ẹ wo nọ́ọ̀sì dr saka bó bá gbọ́ ẹni lọ́ọ̀kì bí ò gbọ́ ìjọ̀gbọ́n kò gbọ́n táyé ń wí ó dẹ́fẹ̀ dá wọn lóhùn wò ah, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní hospital saka òwe. ṣàkàṣàkàṣàkà fúlà. ẹ ló ní ẹ. ìfà tí inú mi dùn pẹ̀lú àwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí. Ah, ah, mo very very impressed. ọlọ́ ọlọ́run ọlá ìlú náà. ibi tí mi rò pé máa ṣiṣẹ́ ìdè gan-an ẹ ṣe kọjá bẹ́ẹ̀. nígbà tí olóyè tó ṣàlàyé fún mi pé ibi tí mi bá ràn yín dé gan-an ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ dẹ̀ wá ṣe ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ lóòótọ́ ẹ wo ẹ surprise mi ẹ̀yin náà wá rí pé nǹkan tẹ́ ẹ ṣe yìí gbogbo tí o sì lọ́wọ́ yín tẹ́lẹ̀ o ti padà tẹ̀yìn lọ́wọ́ téèyàn bá ṣe nǹkan kankan nítorí ẹnìkan kò ṣe nítorí ẹni yẹn ó ṣe nítorí ara ẹni bóyá dáadáa ni bóyá burúkú ni gbogbo tí o tẹ̀yìn lọ́wọ́ tẹ́lẹ̀ ẹni kò ti tẹ̀yìn lọ́wọ́ gbogbo àwọn certificate tó yẹ sí pé ó dà ẹni pé àwọn kan ò tí ẹ̀ ní ẹ̀yìn ti gbọ́ gbogbo ẹ ẹ̀yẹ true irú wa iná dẹ̀ ni àti dáadáa tẹ̀ ṣe ẹ jẹ́ kó máa tẹ̀síwájú. tó ṣẹlẹ̀ ni wípé kẹ́yìn náà kẹ́ máa ṣe ohun tó yẹ ká ẹ ṣe Mhm. bí ẹ̀yin bá ti ń tì wá lẹ́yìn àtìlẹ́yìn ní àtìlápò. ṣakabula ṣakaṣakabula inú mi dùn wípé gbogbo àpàdé àlòdì ohun tá a jọ ṣe tá a jọ mọ̀ gbogbo ẹ̀ ló yí ẹ̀ pátápátá pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà lọ́wọ́ ẹ̀ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ ẹ̀ kò fi bẹ́ẹ̀ lọ. ẹ wá bẹ gbọ́ tí àìfọwọ́sowọ́pọ̀ wà yìí tó bá tún dán mọ́rán tó ń gòkè sí i tí gbogbo ẹ̀ ń dán tó ń dùn tó ń dán tó ń dáa èmi àwọn ìjọ yín lójú ẹ̀yẹn sá ti máa rí olóyè kí olóyè máa rí èmi ìkọ́ máa dáró tó ń jọ́ máa dáwọ́ yín kò jù bẹ́ẹ̀ lọ tẹ́bá ti ń ṣe ohun tó yẹ kẹ́ máa ṣe tí àtìlẹ́yìn lọ déédéé àhàhà bẹ́yìn bẹ́yìn lápò máa lọ ni. bẹ́ẹ̀ bá ti rí olóyè tó lóyè ti rí èmi tó ti ń ṣàlàyé bó ṣe jẹ́ fèmí kò sí ṣòro mọ́. ẹ̀yẹ sá máa ṣàtìlẹ́yìn lọ àwọn máa fún un <laughs> a máa sọ nǹkan sí ilé àpò ọ̀ máa kún bí àtìlẹ́yìn bá ti wà. kílẹ̀ ṣú lójijì nítorí ọ̀la. ṣé kì í ṣàṣe mi. olóyè òtún ni wọ́n ní bá wa rẹ. wo ṣé è ṣe olóyè náà. èmi bò mo yí sọ̀daràn. olóyè òtún ni wọ́n ní bá wa rẹ. yọkù dáadáa. ọ̀ ah. ṣe. Ah, ọ̀gá yín ni kò mú olóyè tèmi wá. kí ló ṣe tẹ́ẹ̀fì wá ní kí máa mú olóyè kó láàfin mi èmi ò dín ọba ọlọ́ba. Ah. wá ṣé kò sí ọ̀dọ́ ọdún méjì nìyẹn. ẹ eh, bẹ́ẹ̀ ni sà àwọn ni ọ̀gá wa ló máa ń ṣe àwọn pípọ̀ ní gbogbo ìrọ̀lẹ́ àná di méjì ìbá mi sọ̀rọ̀ kábíyèsí àjọ sọ̀rọ̀ gan kò tiẹ̀ sọ ẹ́nìtì fún mi tó jẹ mọ́ irú nǹkan báyìí but anyway kò sí problem ẹ olóyè ọ̀tún ẹ ṣe sùúrù kò sí wàhálà kábíyèsí máa make sure pé mo yanjú ẹ máa yanjú everything. kò sí o ẹyọ ìdàpọ̀ mọ jẹ́rìí rẹ̀ ọ̀nàdìbò máa yanjú ẹ. ọ̀nàdìbò èmi èmi ọlọ́dọ̀ kú aláwòṣebí kan wọ́n ní kẹ́ arrest mi fọ́kìnì. ọ̀gbẹ́ni kábíyèsí ọ̀sàrì múra mi àbórí èlò òde ni eléṣe ẹni sì mọ́ fọkọ ó sì ti yẹ kí n ti débẹ̀ látàná gẹ́gẹ́ bí èmi pẹ̀lú rẹ̀ sì wà hmm. àmọ́ wíwá tó wá bá mi ní ìsìn yìí èmi ò ní lè dúró torí gbogbo wa ìlọ́yẹ̀ká jọ máa lọ. gbogbo wa ni. o ti gbọ́ àmọ́ ìlú tí ọba sófin wọn lè ṣẹṣẹ kò ṣẹṣẹ bẹ́ẹ̀ abẹ́ òfin la sì wà a sì gbọ́dọ̀ tẹ̀lé òfin àgbà awo là wa a gbọ́dọ̀ báwo jẹ́ o hmm. ti gbọ́ ọ̀tún ọ̀nàrẹ́bù rè ẹ gbọ́ ẹ mọ bá wọn lọ ìlú òfin la wà àwa yòókù á mọ lọ ọ̀dọ̀ ilé a gbọ́dọ̀ pa òde ohun tí hmm. torí pé ó ṣe pàtàkì fún wa ní sinmi ọfọkọ ẹ òkèlè gbígbẹ àlàáfíà ẹ̀yin ará ó sàn ju wàhálà lọ. ìgbà tí bá sí ẹ ìjọba pàdé ọmọ ẹ fi ọkàn balẹ̀ máa wọlé kẹ́yìn gan tó dé a ju gbogbo ẹ̀ ẹ máa wọlé ẹja lọ pẹ̀lú ìṣòwò lọ ẹ lọ ọkọ rẹ o oh ṣe ẹ lọ rí ọkọ ẹ lọ ọkọ rẹ. Doctor Saka, special doctor.